mo kì í kábọ̀ sí àjàbalẹ̀ mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn olólùfẹ́ òṣèré madam Ṣàjẹ́ ni wọ́n ti ń fi ọ̀rọ̀ oríṣiríṣi sórí ayélujára látàrí fọ́nà fídíò èyí tí màmá náà fi sí orí ayélujára rẹ̀ níbi tí ó ti ń gbé irin tí àwọn ọkùnrin ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n sọ wípé a àṣé màmá léegun lápá nígbà tí àwọn kan sọ wípé àgbà ti ń dé o màmá kẹ́ máa rọra ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n tú jáde ní ìlú Abẹ́òkúta láti wá wo ìfilọ́lẹ̀ sinimá tuntun eléyìí tí wọ́n pè ní Àyìnlá láti ọwọ́ Túndé Kèlání nílọ́lọ́ yìí kódà wọ́n fi ìdùnnú wọn hàn bó ti lóyin ládùn tó àwọn òṣèré tó kópa nínú sinimá náà bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀. jẹ́ iṣẹ́ tó gbé èdè àti àṣà wa lárugẹ ẹ̀ẹ́dẹ̀ tí mo ń pé bàbá wa ti kéènì <laughs> bàbá ti ń ṣiṣẹ́ yẹn bọ̀ iṣẹ́ pé ká máa gbáṣà lárugẹ ká máa gbédè lárugẹ bàbá ti ń ṣe tipẹ́tipẹ́ òun ṣe nìyí so tí bàbá bá tún gbélé kalẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ bí ọ̀pọ̀ àwọn ènìyàn ti ń fi bàbá wọn hàn lórí ayélujára ìlú mọ̀ọ́ká olórin tọ́pẹ́ àlàbí fi bàbá rẹ̀ hàn ayé lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé mo gbàgbọ́ wípé ẹ ti ẹ̀ mọ̀ pé bíṣọ̀bù oyèdèpọ̀ ni bàbá mi tí ó sì ń kí bàbá náà wípé bàbá inú mi dùn wípé ohun tó tọ́ fún mi gan ni ọlọ́run fún mi ẹ ti àwọn bàbá ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje di àsìkò yìí àwọn ènìyàn sì ń sọ nípa ọmọ ológo ní Davido látàrí bí ó ti wọ̀lú Àbújá tẹ̀yẹtẹ̀yẹ fún eré eléyìí tí ó lọ ṣe níbẹ̀ ní òpin ọ̀sẹ̀ ọ̀pọ̀ ọkọ̀ olówó iyebíye ni wọ́n kó jáde láti lọ fi pàdé rẹ̀ ní pápákọ̀ òfurufú Àbújá pàápàá nígbà tó di àṣálẹ́ níbi oúnjẹ alẹ́ àti bí ó ti dàlúbọlẹ̀ tí ó sì ń fò láti dá àwọn òṣèré àti àwọn olólùfẹ́ rẹ̀ lárayá. the cash want. Say, yeah. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀pọ̀ àwọn ènìyàn ìlú mọ̀ọ́ká gbogbo ni wọ́n tú síta lópin ọ̀sẹ̀ tó kọjá yìí láti yẹ ìlú mọ̀ọ́ká òṣèré eré orí sinimá kan àti eré ọlọ́sẹ̀sẹ̀ eléyìí tó gbajúgbajà Papa Ajasco ìyẹn Miss Pẹ́pẹ́yẹ sí fún ayẹyẹ ìgbéyàwó rẹ̀ èyí tó ṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlú mọ̀ọ́ká olórin Daddy Showkey ti fi ìkọminú rẹ̀ hàn sí ìjọba ìpínlẹ̀ Delta lórí ààyè ilégbè àwọn agbábọ́ọ̀lù ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Warri Wolves FC wípé bí ilégbè wọn bá lè rí bá báyìí pé báwo ni wọ́n ṣe fẹ́ gbá bọ́ọ̀lù dáadáa tí wọ́n sì máa lè ṣe ohun tó dáa lórí pápá ó wí pé ilé ìgbé náà kò bójúmu rárá kí ìjọba ìpínlẹ̀ Delta tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàgbá lórí rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin àgbà ọ̀jẹ̀ oníròyìn ni Délé Mọ̀mọ́dù ṣe àbẹ̀wò sí aṣòfin Démọ́lá Adélékè pẹ̀lú Dínàmọ̀ láàyè ní Atlanta tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì ń fọ̀rọ̀ jómi tó rọ̀rọ̀ pàápàá bí Délé Mọ̀mọ́dù ṣe ń sọ ọ̀rọ̀ nípa ìrírí rẹ̀ pẹ̀lú MKO Abiola nígbà ayé rẹ̀ Délé Mọ̀m Muhammadu wá pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ láti ṣàjọyọ̀ ọjọ́ àwọn ọkùnrin lágbàáyé. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta látàrí bí àná ti jẹ́ ọjọ́ ìyàsọ́tọ̀ fún àwọn bàbá ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ló ń lo ìtàkùn wọn fi ṣàjọyọ̀ náà nínú èyí tí ìtẹ̀lẹ̀dì icon kò gbẹ́yìn bí ó ti pọn ọmọ rẹ̀ sẹ́yìn àtàbàtúbú pẹ̀lú pọnmọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gómìnà ìpínlẹ̀ Imo tẹ́lẹ̀ rí Rochas Okorocha ti sọ wípé bí orílẹ̀-èdè Nàìjíríà bá lè pín àwọn ẹ̀yà Ìgbò yóò jẹ́ pọ̀nmọ̀pọ̀n ọmọ ìyà wípé bí Yorùbá ti ń béèrè fún ìpínyà bẹ́ẹ̀ bí àwọn ẹ̀yà Ìgbò bá lè dàrú rẹ̀ láṣà tí wọ́n sì pín àyà jẹ́ wípé kí wọ́n máa retí àti jẹ̀yà nítorí pé nínú ìṣọ̀kan olórílẹ̀-èdè Nàìjíríà fi ń gòkè ní nọ́mbà alákọ̀ọ́kọ́ ọwọ́ pálábá àwọn ajínigbé ṣégi eléyìí tí wọ́n jí àwọn ọmọ iléèwé kan ní yaori ní kẹ́bì tí àwọn ẹ̀ṣọ́ sì pa gbogbo wọn pẹ̀lú gbígba àwọn ọmọ tí wọ́n jí gbé padà ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀hún ti ṣe ìlérí fún ààbò tó péye tó sì sọ wípé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ ọlọ́dẹ àwọn yóò rí dájú wípé àwọn rẹ́yìn gbogbo àwọn ajínigbé tí wọ́n ń ṣekú pa àwọn ènìyàn ní ìpínlẹ̀ náà kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ mẹ́wàá wa àti àsìkò yìí ẹ tún jẹ́ kí a tún jọ pàdé nígbà mìíràn ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi.